ojúmọ́ rẹ lètò hmm, àlejò mi sì wà nílé agodo ọ̀gbẹ́ni Michael Awẹ́ ẹ kú ìjókòó <laughs> ìbéèrè mi sì kù síbẹ̀ o hmm. ṣe mọ̀ yín pé a ti ń mu lọ́lọ́kan òjọ̀kan a ti sọ nípa ojúṣe àwọn olùkọ́ báyìí àti àwọn òbí láti rí dájú wípé àwọn ọmọ wa yàn wọ́n yanrantí ṣùgbọ́n ìbéèrè kan tó wá kù tí mo fẹ́ béèrè nìyí ǹjẹ́ èrè èyíkéyìí á wà nídìí iṣẹ́ olùkọ́ bí ṣe mọ̀ wípé tí a bá wò lọ tí a wò bọ̀ olùkọ́ ni owó ẹ̀ kéré jù lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n tí a bá lọ sí àwọn òkè òkun lọ́hùn-ún a rí wípé àwọn yẹn wọ́n válù àwọn olùkọ́ wọn owó tí wọ́n ń san fún wọn gan ọkàn wọn máa ń balẹ̀ dépò wípé iṣẹ́ olùkọ́ gan ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe ní àwọn òkè òkun ṣùgbọ́n lórílẹ̀‐èdè wa níbí yìí tí ẹ bá sọ fún ọmọ kan wípé ah ṣé wàá ṣe tíṣà á ní mo tàka ẹ̀ sọ́hùn mo tàka ẹ̀ dànù nítorí pé wọ́n rí tíṣà gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀yà ń jẹ hmm. tàbí ẹni tí kò sówó lọ́wọ́ ẹ̀ torí tá a bá wò ó ṣe mọ̀ yín pé bàtà tíṣà wà lọ́jà. Hmm aṣọ tíṣà gan náà wà lọ́jà bẹ́ẹ̀ ni mo sọ òótọ́ ni nǹkan tí mo sọ fún yín tẹ bá dọ́jà tó máa kọ́kọ́ kọ́ àwọn bàtà míì jáde fún àwọn tíṣà ló ń wọ ilé nítorí pé kí ni ó ní àwọn ohun tí àwọn tíṣà ń wọ̀ tí a ti mọ̀ mọ̀ wọ́n páwọn tíṣà ló lágbára ilé láti lè ra ilé hmm. aṣọ ilé yìí kọ́ rárá aṣọ àwọn olùkọ́ lélẹ̀ àwọn olùkọ́ ló ń wọrú ilé yìí ìjọ́ wo gangan la fẹ́ bọ́ nínú gbogbo wàhálà yìí ìjẹ́rè gan tiẹ̀ wà nídìí iṣẹ́ yìí. atọ́kùn olùkọ́ ló yẹ kó máa gbádùn jù hmm. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní òkè òkun àwọn rí iṣẹ́ olùkọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ó ṣe pàtàkì nítorí pé kí ènìyàn tó jẹ́ nǹkan kan yóò gba ọ̀dọ̀ olùkọ́ kọjá tí a bá wo olùkọ́ ní orílẹ̀-èdè wa ẹ sọ ń sìn pé bàtà wọn wà lọ́jà hmm. aṣọ olùkọ́ wà lọ́jà ǹjẹ́ pàpé lọ́pọ̀ ìgbà tí ẹ bá lọ sínú ọjà tí ẹni tó fẹ́ tajà fún yín bá mọ̀ pé olùkọ́ ni yín ohun tó ń gbé jáde fáwọn tí bóyá ẹni tó ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ tàbí onímọ̀ ẹ̀rọ kì í sóhun ló máa gbé jáde fún olùkọ́ nítorí mọ̀ pé owó péréṣe ló máa wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ báyìí ìmọ̀ràn la fẹ́ fún àwọn ìjọba wa láti rí i pé wọ́n ń tọ́jú olùkọ́ tìlú bá dáa olùkọ́ ló dára tó bá rí bákejì olùkọ́ ni tí a bá ń sanwó àwọn olùkọ́ nígbà tí ó tọ́ àti nígbà tí ó yẹ yóò jẹ́ kí orí wọn kó máa wú yóò sì mú kí iṣẹ́ náà kó ṣe kí ni kó yá hmm. inú wọn yóò dùn láti kọ́ àwọn ọmọ ẹ jẹ́ kí n sọ fún wa olùkọ́ jẹ́ ẹni tí kì í sùn tí kì wo hmm. iṣẹ́ tí mo yàn láàyò ni tí n bá wà nílé lọ́pọ̀ ìgbà màá máa kọ ìwé tí màá fi kọ́ àwọn ọmọ hmm. bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ tàbí ní ijọ́ kejì tí n bá tún délé ìwé mo kò ṣiṣẹ́ àǹfààní ò sí fólùkọ́ láti yan iṣẹ́ mi láàyò ju iṣẹ́ olùkọ́ lọ èèwà kí ló wáá dé tó wáá jẹ́ pé olùkọ́ yìí níyà ń jẹ mo fẹ́ gba àwọn ìjọba wa nímọ̀ràn láti gbìyànjú kì í ṣe owó oṣù nìkan àfikún owó oṣù ó tọ́ sí olùkọ́ àti máa ṣàpọ́nlé wọn ó tọ́ sí olùkọ́ àti máa fún wọn ní nǹkan kan bíi ohun tí àwọn náà yóò máa fojú rí ó tọ́ sí olùkọ́ yàtọ̀ sí pátákó hmm. lásán ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń ṣe ìwúrí fún olùkọ́ tí a bá ti gbé pátákó lé wọn lọ́wọ́ ó bá parí hmm. a ò ṣe wá ń tó dáa ká fi sínú àpòwé ká fi lé wọn lọ́wọ́ hmm. a ò ṣe wá òmùmáwòrán tẹlifíṣàn ká gbé fún wọn a ò ṣe wá fáànù ìgbàlódé ká gbé fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣe pàtàkì àwọn nǹkan ọ̀dáná ribiti tá à ń lò nísìn a ò ṣe gbé fún wọn gbogbo kínní ló ṣe pàtàkì mo fẹ́ fún wa lélẹ́yìí àwọn olùkọ́ kan wà tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ o hmm wọn ò rí èrè ṣùgbọ́n wọ́n ń jẹ àǹfààní àwọn ọmọ tán kọ́ hmm. tọ́yàn tán yanjú hmm. ìmọ̀ràn mi fún àwọn olùkọ́ ni pé ẹ má wẹ̀yìn o hmm. nítorí pé èrè ń bẹ fún olùkọ́ àwọn ará àtijọ́ àtàwọn tí ó mọ̀ kan náà sọ pé èrè olùkọ́ ó dọ̀rùn ọ̀run bo a ó jẹ́ láyé a ó jẹ́ lọ́run ni àwọn olùkọ́ kan wá wà o tó jẹ́ pé ohun tó ń ṣe fáwọn akẹ́kọ̀ọ́ nígbà tán wà níléèwé ohun burúkú ni o wọn ò fara o àwọn kan tẹ̀ fara ṣiṣẹ́ ṣùgbọ́n ìwà burúkú kan wà lọ́wọ́ wọn hmm. àwọn ọmọ yẹn ti wá débi gíga lónìí hmm. àwọn náà wá fi wọ́n yan gàn wọn ò hmm. fẹ́ káwọn ọmọ yẹn jẹ́ èèyàn láyé o oore ọ̀fẹ́ ọlọ́run náà rí gbà o wọn kúnnú ayé ṣàlàlú lóde òní so ẹ jẹ́ kí a gbìyànjú kì í wá ṣe ìjọba nìkan àwa òbí náà ẹ jẹ́ kí a máa tọ́jú olùkọ́ pàápàá jùlọ nílé ìwé aládàáni níbi tí à ń fa àwọn ọmọ wa sí ẹ jẹ́ ká tọ́jú àwọn olùkọ́ títí ìjọba bá ń tọ́jú títí ìjọba ẹ jẹ́ káwọn aládàáni tí ìjọba bá ṣe ìfikún owó olùkọ́ ẹ jẹ́ ká aládàáni náà gbìyànjú ní ti àwọn bá ká láti kí ni láti máa fi kún ẹ jẹ́ ká gbìyànjú o ní ó jẹ́ kí orí àwọn olùkọ́ kí o máa yá iṣẹ́ náà yóò sì dùn ún ṣe hmm. tí a bá wo ẹ̀kọ́ lóde òní lórílẹ̀‐èdè yìí iná ẹ̀kọ́ ń jó àjò rẹ̀yìn ó pọ̀ hmm. nítorí pé a ti sọ olùkọ́ a ti sọ wọ́n di ẹni yẹpẹrẹ tí a bá gbé wọn tí a gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ mo rántí olórí orílẹ̀-èdè yìí kan nígbà kan nígbà tó dé ìyàwó ẹ̀ àwọn tó ń tọ́jú ènìyàn ni hmm. nígbà tí arákùnrin yìí dé ó mú iṣẹ́ ìtọ́jú ènìyàn ó gbé e lárugẹ tá a bá wo orílẹ̀-èdè tí a wà lónìí àwọn tó ń tọ́jú ènìyàn owó tó pọ̀ náà ń gbà nítorí pé ẹni tó mọ yìí wọn hmm. ó wá lásìkò yẹn orí ọ̀fẹ́ ni ò bá jẹ́ fáwa náà hmm. gẹ́gẹ́ bí olùkọ́ kárẹ́ ni gbé wa sókè kárẹ́ ni ẹni tó jẹ ààrẹ orílẹ̀-èdè ta ló kọ́ hmm, olùkọ́ ni gómìnà ta ló kọ́ wọn èyí wá ṣe tí wọ́n fìyà jẹ olùkọ́ hmm. ẹ jẹ́ ká tọ́jú olùkọ́ ẹ jẹ́ ká tún ayé wọn ṣe ẹ jẹ́ ká tẹ́ ẹ bá rí ilé tí ò dáa tí ò dùn rí wọn á nílé olùkọ́ nìyẹn hmm. tẹ́ ẹ bá rí ilé tó dáa wọn á ló lóṣèlú ló nìyẹn ta ló kó lóṣèlú àwa la kọ́ wọn èèyàn di sẹ́nítọ̀ ó bóyá rẹ́pù ló wà bíbi kíbi tó wà bóyá alága káńsù ni olùkọ́ ni ẹ jẹ́ ká gbìyànjú èyí tó tẹ̀ wá dùn mí jù nígbà tí olùkọ́ bá fi ẹ̀ tán bá tán bá parí iṣẹ́ tán lo àìmọye ọdún níbi iṣẹ́ hmm. tán fẹ́ gba owó ìsinmi hmm. omi àkú síbi tó ti ń lọ tó ti ń lọ tó ti ń lọ gbìyànjú tó ń tiraka lẹ́yìn ìgbà tó ti lo àìmọye ọdún so mo rọ̀ àwọn ìjọba mo sì rọ̀ ará ìlú ẹ jẹ́ ká tọ́jú olùkọ́ èrè wa nínú ayé ni a ó jẹ́ láyé a ó jẹ́ lọ́run nítorí pé à ń tún orí ẹni ṣe ni a dàbí fárífárí tó ń bẹ́ni ẹlẹ́ni fárí ni ó yẹ ká jèrè láyé àjẹ́ lọ́rùn. Hmm, ẹ ṣe púpọ̀ mo ní ẹ̀kọ́ máa dára púpọ̀ ẹ̀kọ́ sùn wọ́n ó dára ẹ̀kọ́ máa ń gbéni níyì ẹ̀kọ́ sùn wọ́n ó dára ṣùgbọ́n a tún fẹ́ olùkọ́ tí ó kọ́ wa ní ẹ̀kọ́ náà káwa lè jẹ́ ọmọ rere ẹ̀kọ́ máa dára púpọ̀ ẹ̀kọ́ sunwọ̀n ó dára. a ní a nílò olùkọ́. tí ò bá jẹ́ torí àkókò mi ì bá ní kí ẹ tún rin ìyẹn kọ ṣùgbọ́n ẹ máa tẹ̀síwájú. <laughs> ṣẹ̀rí ṣẹ̀rí lótìtọ́ ni wípé a nílò àwọn olùkọ́ hmm. ṣùgbọ́n ọ̀nà wo la lè fi ìmọrírì hàn fún wọn òun náà ni ẹ ti mẹ́nu kan yẹn tí a bá wò lọ sí wá tí a wò sẹ́yìn a rí i pé a máa ń ní àyájọ́ ọjọ́ àwọn olólùkọ́ kí ni àwọn ohun tí ẹ rò pé a lè gbé ṣe mo ṣàkíyèsí lórílẹ̀‐èdè yìí a ò fi bẹ́ẹ̀ náà ní àwọn olùkọ́ tó hmm. bẹ́ẹ̀ gẹ́ hmm. ní ọ̀pọ̀ ìgbà la máa ń yá kọ́nìṣó stadium wọ́n á lọ máa sáré wọ́n á fọwọ́ jẹ sí wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ òótọ́ ni pé ìyẹn náà dáa náà a ò ní ò tó ṣùgbọ́n ní òkè òkun lọ́hùn ẹ fún yín ní àpẹẹrẹ hmm. ní ìgbà kan wà tí mo ní àǹfààní láti lọ sí òkè òkun mo wá wà pẹ̀lú orílẹ̀-èdè yẹn nígbà náà lọ́hùn orílẹ̀-èdè yìí ó bọ́ sí àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ fún àwọn olùkọ́ wọn tí ẹ bá rí àwọn nǹkan tí wọ́n gbé ṣe fún àwọn olùkọ́ gbogbo wọn pátá ni wọ́n ra ẹ̀bùn tí wọ́n dá lọ́lá tí wọ́n gbé wá fún wọn níbẹ̀ nínú àwọn iléèwé yẹn kankan láti rí àwọn tó gba ọkọ̀ a rí àwọn tó gba deep freezer a rí àwọn tó gba oríṣiríṣi oríṣiríṣi kan kò sí olùkọ́ ẹyọ kan báyìí tí ò gba ẹ̀bùn lọ sílé hmm. ní orílẹ̀-èdè Kenya ni kò sí olùkọ́ tí kò gba ẹ̀bùn lọ sílé eléyìí jẹ́ nǹkan tó wú mi lórí lọ́pọ̀lọpọ̀ nígbà yẹn lọ́hùn pé kí ló dé tí àwa náà ò lè mú irú nǹkan báyìí wá sí orílẹ̀-èdè títí wa tí a bá dẹ̀ wo àwọn orílẹ̀-èdè wọ̀nyí wọ́n ní àwọn ohun ànímọ́ èyí tí wọ́n máa ń yà sọ́tọ̀ fúnra wọn wọ́n lè sọ wípé ọdún yìí o ìfẹ́ ni àwọn yàn láàyò hmm. ó lè jẹ́ pé lọ́dún yìí o wọ́n lè ní pé peace làwọn yàn àlàáfíà làwọn yàn láàyò tí ẹ bá dẹ̀ wá lọ tí ẹ wá bọ̀ ẹ rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n hmm. máa fi ìfẹ́ hàn síra wọn tó bá jẹ́ pé àlàáfíà náà ni ẹ rí àlàáfíà tó máa jọba ẹ ò ní rí wàhálà èyíkéyìí gbogbo àwọn nǹkan tí àwa náà tún lè mú hmm. padà wá sí orílẹ̀-èdè wa nìyẹn kí ó tó di káwa náà lè rí dájú wípé àwa náà tún ń ṣe à ń gbìyànjú ṣùgbọ́n látòrí olórí ló ti wọ́ wá wọ́n ní tí olórí bá ṣe eré ni. Hmm. mo mọ̀ yí pé ohun tí mò ń sọ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ní àǹfààní àti máa gbọ́ láti máa wò ó pàápàá jùlọ gbogbo àwọn tó jẹ́ ọ̀tọ̀ pọ̀lú ènìyàn ẹ jẹ́ kí a bára wa sọ eléyìí tó ń jẹ́ ògidì ọ̀rọ̀ eléyìí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ kí ó lè ṣeé ṣe fún wa láti lè fọwọ́sọ̀yà wípé ah orílẹ̀-èdè Nàìjíríà Hmm, èmi náà ṣetán mo gbìyànjú hmm. lórí ètò ẹ̀kọ́ mo gbìyànjú lórí agriculture mo gbìyànjú lórí economy hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a nílò lọ́lọ́kan òjọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà tó àmà ní ríjú báyìí lọ lọ́sẹ̀ yìí ìmọ̀ yìí pé àwọn àlejò mi náà ti fẹ̀ẹ̀kan sọ fún wa wípé tó a ò lè parí kókó yìí lónìí èmi náà sì gbà wípé a ò lè parí ẹ̀ torí àwọn ìbéèrè míì tó sì wà nílẹ̀ tó wù mí láti tún béèrè lọ́wọ́ yín ṣùgbọ́n nítorí àsìkò wa tí o ti lọ mo mọ̀ pé tí a bá tó fìwé pè yín níjọ́ mi ìṣe ìjẹ wa. ah kí ni mò ń ṣe kí ni mò ń mú. <laughs> inú wa dùn púpọ̀ púpọ̀ wípé a pè yín ẹ̀dẹ̀ jẹ wa ẹ bá mi fi àsìkò yìí dágbére fún àwọn ará ilé. ẹ ṣé mo kí gbogbo ará ilé pátápátá tí ó ń gbọ́ wa ẹ à ń lọ náà nìyẹn a kàn fẹ́ kó jẹ́ pé èyí tí a ti sọ ẹ mú lò èyí tí ó tọ́ sí wa èyí tó yẹ wa èyí tó yẹ ká ṣe ẹ jẹ́ ká mú lò àti olùkọ́ tó ń gbọ́ wa nílé náà ẹ jẹ́ ká sojúṣe wa ọlọ́run ẹ̀san wà ńbẹ̀ yóò san wá lẹ́san. tó o wọ́n ní oníyan ṣeun ọlọ́kà ṣeun ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà ẹ mà ṣeun ẹ kú àìbínú a ti fẹ́ máa relé báyìí fíkẹ́mi ayọ̀yálékè ni mò ń jẹ́ arẹwà èjìwùnmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ máa ń pè mí a ò rí jù báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí ilé tó lọ báyìí mo sì ní ìgbàgbọ́ wípé lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ ìdùmarè nígbà tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ò ní fi ẹnikẹ́ni ṣe àwátì a ò ní rí ohun gbé sọnù bí òun ṣe ibi ọmọ mo ní ẹ ò ní kú ikú kúkú kan bí kò ṣe yíyè èmi náà ò sì ní kú ẹ ò ní ti aṣọ ìkà mọ́lẹ̀ láṣẹ ìdùmarè ire o.